ẹ káàbọ̀ padà kò jẹ́ bí a ti mú eléyìí wá fún wa gẹ́gẹ́ bí àwíyé láàrin ọ̀sẹ̀ yìí lórí ìjàmbá iná léyìí tó sì yẹ fún gbogbo oníkálukú láti máa ṣàkíyèsí ara. ìròyìn sì ń tẹ̀síwájú. àrọwà ti jáde sí gbogbo àwọn onípòjìpò láti lo àsìkò ìṣèjọba wọn dáradára kí àwọn ènìyàn sì lè sọ nípa tiwọn wípé wọ́n ṣe ìwọ̀n tí wọ́n lè ṣe. ta lẹni tó sọ̀rọ̀ yìí òun náà ni ọ̀kan nínú àwọn ẹrúsìn Ọlọ́run ní ìlú Kwara lásìkò tí ó ń ṣe wáàsí fún àwọn ènìyàn ẹ jẹ́ kí a lọ gbọ́ bí abọ́lárìnwá dáńsáráfà ṣe jẹ́ iléyè lábọ̀ láti ìpínlẹ̀ Kwara ẹ kú ìkàlẹ̀. àrọwà ti lọ sọ́dọ̀ gbogbo àwọn onípòjìpò àtàwọn tí wọ́n ń làkàkà láti dépò láyé láti yàgò fún àwọn ohun tó lè mú wọn ṣubú tí kò lè jẹ́ káṣeyọrí ó dé bá wọn lásìkò tán bá wà nípò ọlá wọn. Sheikh Usman Sanusewu Mufasiru àgbà ti gbogbo ìlú Ìlọrin ló pe èdè ọ̀hún níbi ìsísọ lójú ìpolongo ìbò fún àwọn ẹgbẹ́ sọ̀rọ̀sọ̀rọ̀ ẹ̀ka ti ìpínlẹ̀ Kwara ní ààfin emir ìlú Ìlọrin nínú ọ̀rọ̀ rẹ̀ ó ṣe àlàkalẹ̀ ọjọ́ orí àwa la kọ́kọ́ dá ẹgbẹ́ ọ̀hún sílẹ̀ àti ẹlẹ́yàmẹ̀yà gẹ́gẹ́ bí àwọn ohun tó lè fa ìfàsẹ́yìn ohun àkùdé dé bá ìjẹ́ olórí àti àwùjọ lápapọ̀ ẹ bó ṣe wí. gbogbo ẹni tọ́lọ̀ fà fi ṣe kú ẹ má fẹ́ yọ ẹlẹ́yà. ẹ kú o eléyè sọmọ ìlú ẹ lọ yọ kú ẹ bára mi ṣe ẹyọ ẹ̀yà ẹyọ ẹyọ èdè ẹyọ ẹyọ tasọkù náà pè ní ẹlẹyàmẹyà ẹyọ kú ẹyọ kú tasọkù. tasọkù ìta asọmẹtì nàwa sí. ọ̀tọ̀ bá ẹsẹ̀ sùúrù lórí ẹ̀. fàmà kàtàbà ní ìyá wa alẹ́ ìkànnà sí. tọ́lọ̀ bá ti gbọ́ pé yọ ṣẹlẹ̀ náà yọ ṣẹlẹ̀. náà yọ ṣẹlẹ̀. tọ́lọ̀ bá ti gbọ́ náà yọ ṣẹlẹ̀ o. wọn náà tẹ̀lé dọ́ yẹ̀kúsí ní àwùkù náà tẹ. wọ́n bá mi jẹ́ kí ìmọ̀ bàbá àwọn tí mo rò pé wọ́n dìbò fún mi. ẹ wọ́n wá dìbò fún mi ó ti àtọ́wọ́. ní húsù ni. ọ̀kan lára àwọn tí ó ń du ipò láti jẹ́ gẹ́gẹ́ bí alága fún ẹgbẹ́ àwọn sọ̀rọ̀sọ̀rọ̀ èyí ni Fiban nípínlẹ̀ Kwara Sulaiman Abimbola adéṣemọwọ táwọn èèyàn mọ̀ sí adégogo ó ṣàlàyé lẹ́kùnrẹ́rẹ́ ìdí tí òun fi wu òun láti dé ipò ọ̀hún tó sì gbà á lárọ̀wà fún gbogbo àwọn tí wọ́n jọ wà lẹ́nu ipò ọ̀hún kí kálukú kó fi ìfẹ́ àwùjọ ẹgbẹ́ ọ̀hún sọ́kàn látàrí wípé ẹgbẹ́ ọ̀hún ti di àgùnbẹ́lẹ́wò nílẹ̀ nàìjíríà tó sì yẹ kí wọ́n fi ojú tòde ìwòyí wò ó kẹgbẹ́ náà kó lè bá àbáwọn ojúgbà rẹ̀ dọ́gba káàkiri àgbáńlá ayé láti ìpínlẹ̀ kwara abọ́lárìn dan sharafa ló ń jábọ̀ ròyìn fún tẹlifíṣàn orísun. ẹ káàbọ̀ padà àjọ tí kò rọ̀gbọ̀kú lé ìjọba kan tí wọ́n ń pè ní Fidas Foundation tó mú ìtọ́jú àwọn ọmọdé ní pàtàkì ti pè fún ìtọ́jú àwọn ọmọ dáradára àti láti rí dájú wípé àwọn òbí àti alágbàtọ́ ń ṣe ohun tó tọ́ bákan náà ni wọn kò ṣàìpè lórí ètò eléyìí tí a pè ní ètò ààbò ojú pópó fún àwọn ọmọdé tí wọn yóò ṣe nínú oṣù kẹrin ẹ jẹ́ kí a gbọ́ bí a ti mú ìròyìn ọ̀hún wá fún wa nínú ọ̀sẹ̀ yìí àjọ tí kò rọ̀gbọ̀kú lé ìjọba Fidas Foundation ti pè fún mímú ìtọ́jú àwọn ọmọdé ní pàtàkì ẹni tí ó sọ ọ̀rọ̀ yìí di mímọ̀ ní akọ̀wé ìlúkoro fún àjọ ọ̀hún Lana Promise lásìkò tí ó wá sí tẹlifíṣàn Orísun lórí ètò pàtàkì fún ìmọ̀ ètò ààbò ojú pópó àti ìdarí ọkọ̀ ní èyí tí ó ń bọ̀ lọ́nà ó sọ wípé òtítọ́ tòun ti òdodo tí ó wà nídìí ọ̀rọ̀ náà ni pé kí gbogbo ènìyàn pátápátá òbí ni tàbí alágbàtọ́ kí wọ́n rí dájú wípé wọ́n mú ẹ̀kọ́ àti ìmọ̀ tòun ti ìtọ́jú àwọn ọmọ ní pàtàkì ẹ gbọ́ bó ṣe sọ. òótọ́ bẹ̀ ni pé gbogbo alámọ̀ pé àwọn ọmọ òní ní ọjọ́ ọ̀la wa so gẹ́gẹ́ tá a bá ṣe tá a bá ṣe tọ́jú wọn lónìí bẹ̀rẹ̀ láti education wọn bó ṣe ń lọ sí school títí dórí health wọn báwo ni ìlera wọn so tá a bá ti mójútó gbogbo àwọn nǹkan yìí náà ló máa ensure pé àwọn ọmọ wa ti tèní tó bá dẹ̀yìn wá ọ̀la wọ́n á di àwọn nǹkan tí wọ́n á di àwọn èèyàn tí a lè fi yangàn láwùjọ. níkẹyìn ó ní ayẹyẹ ọjọ́ ìyàsọ́tọ̀ fún àwọn ọmọdé yìí wà fún lílà wọ́n eléyìí tí yóò jẹ́ kí wọ́n mọ ọ̀nà tí a tọ̀ bí a bá rìn lójú pópó àti àwọn ewu tó wà nínú rírìn ní ọ̀nà àìtọ́ àti ìwakọ̀ ní ìwàkuwà ní ojú pópó níkẹyìn ó dúpẹ́ lọ́wọ́ tẹlifíṣàn Orísun ẹgbẹ́ òṣèlú People's Democratic Party ẹ̀ka ti ìpínlẹ̀ Ondo ti lù ìjọba àpapọ̀ lọ́gọ̀ọ́ ẹnu lórí iṣẹ́ takuntakun tí wọ́n ṣe láti rí dájú wípé wọ́n dènà gbogbo ọ̀nà tí àrùn kòrónà fi lè máa di tọ́rọ́ fọ́nkálé ní orílẹ̀-èdè yìí ẹ jẹ́ kí a lọ gbọ́ bí àṣojúkọ̀ ìròyìn tẹlifíṣàn Orísun ṣe jẹ́ eléyìí lábọ̀ nínú ọ̀sẹ̀ yìí. ẹgbẹ́ òṣèlú People's Democratic Party ẹ̀ka ti ìpínlẹ̀ Ondo ti lu ìjọba àpapọ̀ lọ́gọ̀ọ́ ẹnu lórí ọ̀rọ̀ kòrónà eléyìí tí ó gbòde kan ẹni tí ó sọ ọ̀rọ̀ yìí di mímọ̀ ní akọ̀wé ìlúkoro fún ẹgbẹ́ náà nípínlẹ̀ Ondo ọ̀gbẹ́ni Rótìmí Akíntóyè lásìkò ìfọ̀rọ̀wánilẹ́nuwò rẹ̀ pẹ̀lú tẹlifíṣàn Orísun ó sọ wípé ìtiraka ìjọba àpapọ̀ lórí ọ̀rọ̀ yìí jẹ́ èyí tí ó mọ́yán lórí dáradára ẹ gbọ́ bó ṣe sọ. gẹ́gẹ́ bí ọmọ orílẹ̀-èdè Nàìjíríà ká yọ ti òṣèlú kúrò ohun tá a máa fi mọ̀ wípé ìjọba ń gbìyànjú ni tí a ò bá rí àìsàn láàrin ìlú tàbí tí àìsàn yìí bá wọ̀lú tí àwọn aráàlú tí ìgbìmọ̀ ìjọba ní state federal àti local government tí wọ́n bá gbìyànjú láti rí pé kò di kò di àìsàn tó wọ gbogbo ilé tá a bá dẹ̀ wo iṣẹ́ tí ìjọba ti ṣe ní àsìkò tá a wà wọ́n ti gbìyànjú eléyìí ò ń ṣètọrọ òṣèlú a ò tí ì rí àìsàn yìí nínú ìlú wa ní nàìjíríà a gbọ́ pé èèyàn kan àbí méjì ni ṣùgbọ́n nígbà tí wọ́n ṣe ìwádìí wọ́n rí pé àwọn tí wọ́n ní wọ́n ní kì í ṣe pé wọ́n ní tòótọ́ bí wọ́n ṣe káràmásìkì ọ̀rọ̀ coronavirus nígbà tí wọ́n gbọ́ pé ènìyàn kan ní ó fi hàn wípé wọ́n gbìyànjú. kò ṣàgbà ìjọba ní ìmọ̀ràn láti fi kún iná ìfẹ́ tí wọ́n ń tàn sí àárín àwọn ọmọ orílẹ̀-èdè nàìjíríà ẹ gbọ́ síwájú sí i. ká jẹ́ kí àwọn ẹ̀yà tó wà nàìjíríà kí wọ́n fọwọ́sowọ́pọ̀ kí wọ́n di ọ̀kan òun gangan ni àkọ́kọ́ nínú iṣẹ́ tí president wa tó ní ọdún márùn lẹ́ni tí wà ń bẹ̀ kó ṣe ṣẹ́nu mi dùn à ń jà sí nísìnyí ju ayé àtijọ́ lọ à ń kórira ara wa nísìnyí ju ayé àtijọ́ lọ nítorí tá a bá wọ ẹni tó wà níwájú a rí pé òun gan fìs apá kan kò ṣòótọ́ kò fa gbogbo wa mọ́ra tó bá dìgbà tí ó jẹ́ kí bàbá kó dájọ́ adájọ́ a fi eyín pẹ́ran ọ̀pọ̀lọpọ̀ nú ẹran yẹn á wà nú ẹnu ẹ̀ á yọ kékeré tó kù sí òtà fún wa kò jẹ́ kínú àwọn ará ìlú wa yìí kó dùn kò jẹ́ kínú tèmi gan dùn gẹ́gẹ́ bí yorùbá so ẹ bá ní kí n wo ìjọba ìjọba ò dáa irú ìjọba tá a máa máa gbàdúrà pé ọlọ́run má jẹ́ aríru eléyìí nítorí pé ní àkókò àtìgbà tá a wà yìí ohun tá a nílò jù òun ni olórí tá a jẹ́ kí gbogbo ọmọ nàìjíríà bóyá ibo ni o bóyá haúsá ni o bó jẹ́ yorùbá bó jẹ́ ìjọ bó jẹ́ fúlàní ká wa gẹ́gẹ́ bí ọmọ ìyá kan ohun tó bá ti mú kí a gbà wípé Mary Slessor òyìnbó àti Lord Lugard òyìnbó ni bàbá àti ìyá wa nítorí àwọn ló dá nàìjíríà àwọn ló pè wá nàìjíríà ohun tó bá ti mú ká gbà pé àwọn ni wọ́n dá wa tán pè wá àwọn òyìnbó ló pè wá tí gbogbo adẹ̀ ti bólóyìnbó máa ń sọ tá a ti agree wípé Nigerians ni wá. Ni ó di dandan kí anybody tó bá máa darí ìlú yìí kó mọ̀ wípé àkọ́kọ́ nínú gbogbo iṣẹ́ tó wà ní èjìká òun òun ni láti mú wa sowọ́pọ̀ láti wà ní ọ̀kan. lákòótán ó gba àwọn ọmọ orílẹ̀-èdè nàìjíríà pàápàá nímọ̀ràn láti fọwọ́sowọ́pọ̀ fún ètò ìlú kí wọ́n sì múra dé ìdìbò ọdún 2023 lásìkò ìdìbò náà kí wọ́n rí dájú wípé wọ́n ṣe èyí tó tọ́ wọ́n sì ṣe èyí tó yẹ fún ìjọba tí ó bá wù wọ́n lọ́kàn àwọn ènìyàn fi èròǹgbà wọn hàn lórí ìyọnikúrò nípò èyí tó ṣẹlẹ̀ sí emir tìlú Kano ìyẹn Lamido Sanusi ẹ jẹ́ kí a lọ gbọ́ bí a ṣe mú eléyìí wá fún wa nínú ọ̀sẹ̀ yìí bákan náà ohun tó kọjú sí ẹnìkan ẹ̀yìn ni Yorùbá sọ wípé ó kọ sẹ́lòmíràn látàrí yíyọ eléyìí tí ìjọba ìpínlẹ̀ Kano yọ emir àná ìyẹn Sanusi Lamido kúrò lórí oyè ti di ohun tí ọ̀pọ̀lọpọ̀ àwọn ènìyàn ń gbépò yí ẹnu bí ó tilẹ̀ jẹ́ wípé ẹni tí wọ́n yọ lórí àlééfà tí í ṣe ẹ̀mí àná Sanusi Lamido sọ wípé òun kò ní ìpẹ́jọ́ kankan bẹ́ẹ̀ ni kò ta òun lára láti pè ìjọba tàbí ẹni tó yọ òun lórí ipò lẹ́jọ́ ṣùgbọ́n ẹni tí ó jẹ́ adarí gbogbo àwọn agbẹjọ́rò rẹ̀ ni wọ́n sọ wípé àwọn yóò parapọ̀ láti pẹjọ́ tako ìyọkúrò rẹ̀ ní àsìkò tí à ń kó ìròyìn yìí jọ tẹlifíṣàn Orísun fi ọ̀rọ̀ wá àwọn ènìyàn kan tàbí méjì lẹ́nu wò láti mọ èròǹgbà wọn nípa ìyọkúrò lórí àlééfà eléyìí tí ó ṣẹlẹ̀ sí Lamido Sanusi ẹ jẹ́ kí a gbọ́ bí wọ́n ti sọ. ní ìwòye tèmi èmi rí bí ohun tí kò tọ̀nà tó nítorí nínú èrò ènìyàn ọlọ́run ló máa ń fi gbogbo adarí téèyàn bá ní sípò. Si bí ọlọ́run bá sì ti fi wọ́n sípò wọ́n ṣe é dáa wọn ò ṣe é dáa wọn ò padà tún jábọ̀ fún ọlọ́run tó fi wọ́n sípò bí ènìyàn bá wá sọ pé nítorí pé òun ní àṣẹ láti yọ̀yàn kúrò nípò ó wá yọ kúrò nípò ẹ má gbàgbé ìgbà mìíràn ọ̀pọ̀lọpọ̀ ìgbà lọ́dún jẹ́ pé àwọn tó lè yìí ọlọ́run máa ń mọ̀ọ́mọ̀ fi wọ́n sípò láti ṣe àwọn àtúnṣe tó yẹ nígbà mìíràn kẹ̀dẹ̀rẹ́ ọlọ́run tó bá tó àkókò rẹ̀ kò sí bí ènìyàn ṣe ní agbára tó kò sí bí ènìyàn ṣe gbọ́n tó tó bá tó àkókò lójú ọlọ́run ọlọ́run fúnra rẹ̀ á tún yan adarí mìíràn tí yóò tún ṣe lọ́nà tí yóò yàtọ̀ sí ètí adarí àkọ́kọ́ ti ṣe tó níwòye tèmi èmi rí bí ohun tí kò tọ̀nà tó nítorí pé kò sí ẹni tó jẹ tí kì kò ṣe pé ọlọ́run ló mọ̀ọ́mọ̀ fi síbẹ̀ nípa bẹ́ẹ̀ ni ẹni tó jẹ tí ò bá da ẹ ṣe jẹ́ ká máa gbàdúrà wípé ìgbà mìíràn yóò tún dé nígbà tí ẹni tí ó ṣe dáa yóò kúrò níbẹ̀ ẹni tó tún dáa yóò tún padà wá síbẹ̀. Sanusi gan òun ló kó bára ẹ̀ ìgbà tó wà ní managing director ní First Bank gbogbo òtọ́ tó ń rí sí kò rí ngbà yẹn ìgbà tó wà ní governor Central Bank gbogbo òtọ́ tó rí sí kò rí ngbà yẹn ìgbà tó wọ́n fi joyè ẹ mọ̀ ìgbà yẹn ló wá lajú lẹ̀ pé a ṣé báyìí nìkan yìí rí ó bẹ̀rẹ̀ sí sọ̀rọ̀ ó bẹ̀rẹ̀ sí sọ sọkúsọ fún àwọn àwọn gọ́fìmẹ̀ntì gan-an tó fún lóye ẹ ìjọ yẹn náà àmì ìgbà gọ́fìnà náà central bank òun náà àti Jonathan jà Jonathan ló fi jọ oyè central bank gọ́fìnà òun náà gbẹ̀yìn rẹ̀ òun náà àti Jonathan jà Jonathan fún ní query ó fún ní suspension orí suspension yẹn ni wọ́n wà kí wọ́n tó fún ní òye yẹn kí wọ́n máa lọ gbé lọ sẹ́wọ̀n tó yẹnsì ìwọ ilé o ìgbà tó débẹ̀ tó rí i pé à so ìyá wà ní ìlú ìbá yìí ìlú wa yìí àmì ò mọ so òun ló fà kí ló fà tó o mọ̀ wọ central bank governor wọ md first bank ò lọ sílé kò ń lọ ilé ìgbà tí wọ́n fi joyè ló wá rí i pé ah, eh, ìyẹn ọ̀tọ̀ èmi wà bàbá ńlá ẹ̀ ó ti joyè rẹ̀ rí ìsọkúsọ tó ń sọ yìí òun ni bàbá yẹn lọ sọ kó tó yọ ṣùgbọ́n ó jẹ́ kó ti mọ̀ pé à nǹkan tó ṣẹlẹ̀ fún bàbá ńlá mi yẹn kó má lọ ṣẹlẹ̀ fún mi o ẹ́ ó jẹ́ kó dákẹ́ ẹnu ẹ̀ gọ́fìnà yẹn ọdún mélòó ló ní ọdún mẹ́jọ mẹ́jọ péré tọdún mẹ́jọ bá ti pé báyìí àkúrò ń bẹ ìwọ rèé ọba nìyí ẹ kò ní expiring time forever ni so òun ló ṣe mistake òun ló ṣe mistake honestly yes. di àsìkò tí à ń kó ìròyìn yìí jọ gómìnà ìpínlẹ̀ Kaduna Alhaji El-Rufai ti lọ ṣe àbẹ̀wò sí i ní ìpínlẹ̀ Nasarawa ní abúlé Awẹ́ níbi tí ó wà lọ́wọ́lọ́wọ́ láti ṣe bàbá kẹ́ẹ̀pẹ́ sí i ṣògo rẹ̀ nìkejì fún tẹlifíṣàn Orísun. tó o a ò ní rí jù báyìí lọ fún ìròyìn wa ti sáà yìí ọpẹ́ pàtàkì lọ́wọ́ gbogbo ẹ̀yin tí ẹ farabalẹ̀ bá wa wo ìròyìn wa ti àṣálẹ́ yìí títọ́lá kò ní bá wa ní sàárè ṣùgbọ́n ká tó máa lọ ẹ jẹ́ ká máa rántí wípé òkè ń bẹ fún ìwọ̀nba àwọn ènìyàn tí wọ́n ní ìran òkè ẹni bá ń ní ìran pẹ̀tẹ́lẹ̀ kí kúrò lójú kan ní ìran òkè kí o sì gbìyànjú láti gbé ìgbésẹ̀ àti dókè nítorí pé òkè tá a rí yẹn kó gba èrò pípọ̀ àwọn ènìyàn tó sì wà lókè wọn ò fẹ́ bọ́ọ̀lẹ̀ nítorí náà ìwọ náà gbìyànjú láti dókè àjò wa ṣe o fi máa di ọ̀la táwọn máa fi eré àti àánú pàdé lórí ọ̀tún ìròyìn mẹ́wàá lórí Orísun tẹlifíṣàn orúkọ tèmi ni ṣògo rẹ nìkejì olúwa ni àpáta àti ìgbàlà mi ó dàárọ̀.